káàbọ̀ padà sórí ètò yìí tó wa Al-Hikmat ètò alárùbákà tẹ́ ń gbádùn láti lè ṣe Orísun mo rò pé ẹgbẹ́rún gbogbo ọ̀rọ̀ tí àwọn afá wa tí wọ́n bá wa sọ níṣẹ́ nípa ọ̀rọ̀ zakatul fitri tá a tún pè ní sadakatul fitri Ànábì Muhammad sallallahu alaihi wa sallam òun ló sọ fún wa wípé zakatul fitri tẹ́ rí yẹn tuhuratun lis-sa'im wa tu'matun lil-masakin yóò máa fọ àwẹ̀ ẹni tó bá gbàwẹ̀ mọ́ yóò sì máa jẹ́ oúnjẹ àjẹsẹ̀mí fáwọn tálíkà ìwẹ̀ ńlá àwọn afáàṣẹ lálàyé fún wa nísìnyí zakatul fitiri dọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa tá a gbà wẹ̀ bá a ṣe máa yọ náà ni pé múdù mẹ́rin lórí èèyàn kan bàbá ìyá àtàwọn ọmọ méjì ni ọmọ mẹ́ta ni ọmọ mẹ́rin ni àtàwọn tí bá ń gbé lọ́dọ̀ wa tí à ń bọ́ bàbá lọ́lẹ́tọ̀ àti yọ fún ìyàwó àtàwọn ọmọ káwa lọ gbé fáwọn tálíkà ká fi fún wọn tá a bá mọ ibi tá a gbé lọ tá a mọ tálíkà kankan ẹja gbé fáwọn ìmáàmù àdúgbò wa ṣùgbọ́n ẹ̀tọ́ ìmáàmù òun náà ni pé kì í ṣe pé wọ́n gbé fún ìmáàmù láti pé kí ìmáàmù wọn aṣọ kójú ẹ̀sì àà ìsàkà ọdún yìí ọ̀gá kó wá fi àpò ráìsì tì kó fà pò ẹ̀wà tì kó fà pò gàrí tì rọ́ o bí wọ́n ṣe ń gbé fún ìmáàmù yẹn kò gbọ́dọ̀ ìdajì àpò ráìsì mẹ́hùn ẹ lọ gbé fún lágbájá ẹ̀wọ̀n ìdajì àpò gàrí mẹ́hùn ẹ lọ gbé fún lágbájá ẹ̀wò dáàrin ẹ̀wò dáàta àpò gàrí mẹ́hùn ẹ lọ gbé fún lágbájá bẹ́ẹ̀ ni mọ́mù sì gbọ́dọ̀ ti ló sì gbọ́dọ̀ pin kò gbọ́dọ̀ dájẹ́ gbẹ́ni làwọn afásilẹ̀ láì fún wa ń sìn mọ́mù ọ̀gbọ́dọ̀ dájẹ́ àbí kó ní kó tọ̀ kíyàwó wọn á gbé sínú ilé kíyàwó ni ẹ̀sìn Islam ẹ̀sìn ìdùnnú ni ẹ̀sìn tí ó fẹ́ kẹ́nìkan kan wọn banújẹ́ ń jẹ́ ọdún ni ẹ̀sìn tí ó fẹ́ kẹ́nìkan kó tiẹ̀ níbànújẹ́ ń jẹ ọdún rárá náà Islam anábìrin kẹ́ fún oúnjẹ yọ oúnjẹ tẹ́ ẹ bá ń jẹ nùlù náà ní kẹ́ fi yọ bẹ́ẹ̀ bá tún yọ oúnjẹ tán ẹ lè tún fún wọn lówó ẹ bá fún wọn tẹ̀lé ní àbá gbé láìsí fún yẹn ní sìtẹ́ bá tún fún lówó díẹ̀ owó òun yóò fi yọ ra ata yọ ra òróró yọ ra ogun ẹ̀ tó ń fi tí yóò fi kú mọ́ra wọn báyìí tọ́kì báyọ̀ yóò tún ra sí i bẹ́ẹ̀ ẹja ló báyọ̀ yóò kún yóò tún ra sí i akúmọ̀dìjú yọ ra sí i ó sì kù sùkọ́ ìgùn ni yọ ra sí i òun náà máa fi yọ yọ yọ àwọn ọmọ rẹ̀ wọ́n máa wọ́n máa wọ́n máa yata láàárọ̀ ọjọ́ ọdún lànà bí ní ká yọ kó tó dijọ́ ọdún at least bọ́dún bá kọ̀ làbọ̀ kọ̀ tún la ní ká ti máa yọ fáwọn èèyàn ká ti máa rí kálukú náà ti máa fílì ọdún nulẹ̀ ẹ̀ kẹ́ni ká máa ronú pé ah kí la wà jẹ́njọ́ ọdún báyìí báwo láti wá sọdún báyìí báwo lọ́dún ti fẹ́ dùn lọ́dún báyìí kó má ṣe ronú rẹ̀ tá a rí kọ́lé ní kọ́lọ̀ mọ́sà bá san afáwa lẹ́sàn-án rí nínú àwọn ẹ̀kọ́ tó wà tó wà àwẹ̀ báyìí náà ni pé àwẹ̀ máa ń tán lọ báyìí wákàtí márààrún kọ̀ lọ ibì kan o àwẹ̀ ní ń tán lọ o ìrun wa tá à ń kí ọ lọ ibì kan o àwọn àwẹ̀ míì tá ń gbà láwọn àwẹ̀ súnà bí àwẹ̀ ọjọ́ Monday àwẹ̀ ọjọ́ Thursday àwẹ̀ ayamulbid ọjọ́ mẹ́ta tí ń bẹ ní oṣù ojú ọ̀run àwọn àwẹ̀ ẹni náà ó dáa púpọ̀ tá a bá lè máa gbà á ìjọ àràfà àwẹ̀ ni tasuwa asura àwẹ̀ ni gbogbo àwọn àwẹ̀ míì ń bẹ lẹ́yìn Ramadan tó yẹ ká máa gbà ẹ mọ̀jà gbàgbé ṣùgbọ́n báyẹ̀ bá lọ tán nínú àwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní kírun ọ̀pọ̀lọpọ̀ ní ṣe dáadáa ní mọ́sálásí ẹnìkan ròyìn Ramadan ó ní Ramadan ó ní amúni kírun túláàsì Ramadan amúni jílórun túláàsì Ramadan amú amú àwọn aláṣẹ́wó pa orúkọ dà nípa lókùnrin ọ̀sọ̀rọ̀ ẹ̀ lórúkọ mùsùlùmí Ramadan amúlé ọtí dá Ramadan àmọ́ òtẹ́ẹ̀lì gbọ́lúdé Ramadan àmọ́ àwọn ọlọ́tí máa sọ máa kùn Ramadan ní jẹ́ bẹ́ẹ̀ bí Ramadan bá wa lọ tán ẹ dákẹ́ mọ́jà padà sí di ẹsẹ̀ mọ́ Ramadan wá láti kọ́ wa lẹ́kọ̀ọ́ láti sọ wá di àtúnbí ni tá máa ń sọ pé àtúnbí àtúnbí àtúnbí àwọn mùsùlùmí gan níjà àtúnbí tọ́ra ní tó fẹ́ sọ wá di àtúnbí kí ni nǹkan náà òun náà ni Ramadan Ramadan fẹ́ sọ wá di àtúnbí ni nínú Ramadan nísìn àlọ́lé ọtí mọ́ nínú Ramadan nísìn àta tẹ́tẹ́ mọ́ nínú Ramadan nísìn ọ̀pọ̀lọpọ̀ ni ò mutí mọ́ ọ̀pọ̀lọpọ̀ ni ò ṣe sìnà mọ́ ọ̀pọ̀lọpọ̀ ni ò sọ̀rọ̀ ẹ̀yìn mọ́ ọ̀pọ̀lọpọ̀ ni ò ní ò dìtẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ni ò ní ò sọ̀rọ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kú mọ́ kọ́lọ̀pọ̀lọpọ̀ ni ò bínú mọ́ nígbàlùkù ti doni sùúrù bí Ramadan bá lọ tán ẹja kọ̀ntínú àwọn àwà yìí ẹ má jẹ́ kúńgbà tí Ramadan bá lọ ìwà wa náà lọ́nu ni ẹ má jẹ́ kúńgbà Ramadan bá lọ ìrun náà lọ́nu ni Ramadan ní lọ o àwọn bàbá wa ń jọ wọn ọmọ dáwà kankan wọn á ní àṣà mú tán ààwẹ̀ tẹ̀lé ràkàtí márùn-ún òòrè ibì kan àṣàmú sàárì ti lọ ààwẹ̀ tẹ̀lé wákàtí márùn-ún òòrè ibì kan wákàtí márùn wa ibì kan o ẹja mójútó ẹja mójútó gbogbo ẹ̀yin olóṣèlú wa gbogbo ẹ̀yin olóṣèlú wa ọlọ́run dẹ̀ á yín yín ṣe inú Ramadan náà ni swearing in ní bọ́ sí oṣù kẹ́ oṣù gẹ̀ oṣù àánú náà lọ́dọ̀ ni ó bọ́ sí ìgbà tó ti wá bọ́ síbẹ̀ yẹn ẹ wá wò pé oṣù eh, àsìkò tó ń búra fún yìí ti bọ́ sójú oṣù àánú kẹ́yìn náà wàá máa fi ṣàánú gbogbo àdéhùn tẹ́ ṣe fún wa nígbà tẹ́ campaign kó tó dípò àdìbò fún yín eh, ẹ ẹ mọ̀ sàlàyé mú iṣẹ́ o ọlọ́run ní kàbúrà mẹ́kítà ń dàn ọlọ́run ní ẹ̀ṣẹ̀ ni o ẹ̀ṣẹ̀ ńlá lọ́dọ̀ wọn ọlọ́run o kẹ́ ẹ máa sọ tẹ́ ẹ̀ ní lè ṣe gbogbo tẹ́ ẹ bá ti sọ pé ẹ ṣe ẹ dákun ẹ ṣe fún wa o gbogbo àwọn gọ́tà tó dí òjò kan rọ̀ láìpẹ́ yìí nísìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló bàjẹ́ ó sí ilé míì ó sí ilé epo ó sí ó dìgbé odidi ilé agbélọ́bù míì odidi igi ọ̀yà lulẹ̀ àmẹ́yìn gọ́tà ló ti dí àmẹ́yìn àgbàrá nǹkan ti bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ nkíní yìí a rí i pé agbọn àgbàrá òjò tó dí àwọn ọ̀nà tí àgbàrá tí omi ọgbà kọjá tó ti dí ó ń dá wàhálà lẹ̀ toromi tó mi ọ̀bá ti rọ́mọ ìsàn lọ ó ti tó lásìkò yí àsìkò mi látara bẹ́ẹ̀ yìí ìjọba wa rọ̀ yìí gbogbo àwọn àgbàrá yẹn bá wa clear ẹ̀ gbogbo àwọn àgbàrá mi yẹn tó bá wa là á sí gbogbo àwọn títì tí wọ́n ṣe táwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ṣe ti láàbọ̀ ẹ̀yin tẹ́ ń bọ̀ nísìnyí àwọn èèyàn ni ẹ kọ́kọ́ mójútó náà kẹ́ ẹ kọ́kọ́ ṣe kọ́ parí náà ẹ mọ́ ti ìdáwọ́lé tuntun ti yín èyí tí wọ́n ṣe tìlábọ̀ yẹn ẹ parí ẹ̀ gbogbo àwọn bíríìjì kan ń bẹ ní Ògùn state gbogbo ọ̀nà alágbólé ní gbogbo ọ̀nà àgbàdo ní gbogbo ọ̀nà kankan ni tí wọ́n ṣe bíríìjì yẹn láti state party a kí àwọn gómìnà tó wọ́n ṣe é débi wọ́n ṣe é dé ẹ̀yin tọ́lọ̀ ní ẹ wá wọlé nísìnyí ẹ kọ́kọ́ parí ìyẹn náà kí ìyẹn kọ́kọ́ yanjú náà ọlọ́mọ sábà fún yín ṣe o ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah afọlá ramadan bẹ̀yìn afọlá alukurani bẹ̀yìn afọlá ọlọ́run bẹ̀yìn afọlá ọlọ́run tó ń kálukú yín gbàgbọ́ àfi bẹ̀yìn ẹ dákun ẹ ṣèlú kọ́ da ẹ ṣèlú kọ́ da o security ààbò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 inú jimá náà kọ́lọ̀ ń dákúnmọ́sàjọ́sọ ojú èmi àti ẹ̀ wọlé àná Muhammadu dọ́lọ́ ó dìgbà